ohun tí wọ́n pè ní májẹ̀mú fún iṣẹ́ kan nínú ẹ̀sìn ó ní background nǹkan background background yẹ tó ga sí pé kíní yẹn ni ó ti wà ńlẹ̀ kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ nísìn àsìkò òun ó ti tó kó tó kírun ó ti wà nímọ̀ra kó tó kírun ó ti mọ ibi tó dojúkọ kó tó kírun ó ti wà ní àyè tó ti fẹ́ kírun òun náà ti wà ní mímọ́ kó tó kírun those are the conditions of salat okay so ọwọ́ wà nínú cell ọ̀rọ̀ àyè jáde ọbẹ̀ wọn títí ẹ jẹ́ lọ kírun wọn ní rárá kò sáàyè yẹn wọ́n ti gba ẹ̀wù lọ́rùn rẹ̀ ṣòkòtò nìkan ló kù tó ń fọwọ́ kó àwọn tó sì bá tọ́ bá pàdé ńbẹ̀ àwọn yóò wulẹ̀ béèrè pé ẹ̀jẹ̀ àtọ̀ ẹ̀sìn wàá o ibẹ̀ náà ni ó tọ̀ sí ọmọ tọ́ọ̀gì ibẹ̀ náà ni ó tọ̀ sí bẹ́ẹ̀ náà ni ó yàgbẹ́ sí ok bí gbogbo ẹ̀ sì wá dojúrú báwọn ìwọ tó gẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ ti torí pọ̀ wà ní tọ́ílẹ̀tì torí tọ́ílẹ̀tì nu kọ́ wa nígbà tó bá tó jáde lóòótọ́ kírun fọlọ́hún abadan ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó kí bẹ́ẹ̀ náà ni mi ò mọ kíbúlà kò dí irun lọ́wọ́ kò dí irun lọ́wọ́ so ẹ jẹ́ ká lọ mọ pàtàkó ẹ̀ pàtàkì àsìkò irun wa pàtàkì àsìkò irun wa kò sí nǹkan kankan tó tó jùlọ o nínú gbogbo mẹ́jẹ̀mú táwọn afáà káàlẹ̀ tọ́lọ̀ bá ti kan ọ̀rọ̀ àsìkò irun àsìkò irun wọ́n máa ń lé lórí ẹ̀ pé a gbọ́dọ̀ mọ àsìkò ìbẹ̀rẹ̀ a sì gbọ́dọ̀ mọ àsìkò ìparí ó wá wọ́ọ̀sì àrírú ẹ̀rí ó wà lọ by grouping ó group wọn pọ̀ lúrí and astri ó sì wà kọfàt tó bá kí lúrí lásìkò astri for some reasons bóyá circumstances kan ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́ eh, bóyá ẹ̀ ń tọ́jú ẹnìkan ni ẹ̀ẹ́ eh, bóyá ìyanjú nǹkan kankan lọ́wọ́ ni bóyá ẹ sáà ń sìn kankan tó dá sí wípé ó hàn sí gbogbo ayé wípé tẹ́ ẹ bá fi kíní yẹn lẹ̀ at that time ntẹ́ ẹ̀fẹ́ ó ṣẹlẹ̀ ó máa so fún èsì fún wọ́n tó béèrè pé sáà lè kí aṣù lẹ́yìn onímọ̀ never and never a lè kí o kí wá lọ́nà àbáyọ fún ọ lẹ́yìn ìgbà táwọn afáàtì sọ wípé àkọ́kọ́ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ mọ́ mọ́ wulẹ̀ kí mọ́ àwọn kan ní bọ́lọ̀ òun tiẹ̀ ní gbà kí i ok now mo wá fẹ́ lọ lórí àwọn tó sọ pé bọ́ọ̀lù ti tiẹ̀ ní ìgbà kó o kì kan torí pé tó ń sọ pé mọ̀ kí mọ̀ òun ti wọn ibi tọrọ tí wọ́n hẹ́ndì sínú bọ̀t àwọn tó sọ pé bọ́ọ̀lù òun tiẹ̀ ní ìgbà kí i bó ló ṣe wá bó ṣe o. ní mọ́sáàbù máa ní mọ́sí abu ìmáàmù Malik ibi táwọn afiti sí ni pé irun àsìkò rẹ̀ yẹn òkì mọ́gírìbì òkì tí ẹ ò tún gbọ́dọ̀ wá ta débi pé kírun jẹ́mọ̀ tó bọ́mọ lọ́wọ́ o wọ́n lóòkì tó bá ti wá kí tán ọ wàá padà sórí irun tó jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bóyá lúrì ni bóyá asri ni òkì ó tún wá kí ànádá mọ́gírìbù míì rayu kanu nù ohun tí wọ́n ohun tí ó jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé àti wá gbọ́ lúrì òkì òrí kíngàmá astri òkì òrí kíngàmá mọ́gìbì tún wá wọlé òtún wá rí òun náà kíngàmá nítorí ìrun kan nítorí ìrun míì tọ́lọ́hun ò ní í gbà mọ́ lọ́wọ́ rẹ òfò ńlá ni kí ọ̀ràn yẹn sọ̀látùlẹ̀ hálì nìyẹn irun tó wọlé lọ́wọ́lọ́wọ́ nìyẹn kí yẹn tó bá wá kí tán wá lọ kí lúrì rẹ wá lọ kí asri rẹ so wọ́n wá ní ọ̀sẹ̀ tó wá kí mọ́gíríbì míì padà wọ́n ní torí wípé irun tó bá ti dín ní irun ọjọ́ márùn-ún kí wọn ní sísẹ̀ntẹ̀lé ni irun tó bá ju ọjọ́ márùn lọ ló lè kí ní kì í pé ó kì í sọ̀látù lè hàl ìrun tó wọlé lásìkò yẹn ètò ọ̀fẹ́ kínú ọjọ́ márùn-ún àbọ̀jọ́ mẹ́fà àbọ̀jọ́ méje tó jẹ ok ọ̀sẹ̀ wàá kí yẹn anytime but tí irun yẹn bá ti dín ní irun ọjọ́ márùn-ún ó kì í sọ̀látù lè hàl ọ wàá kí irun ti bí yẹn ọ̀sẹ̀ tó wàá kí irun mọ́gìrìbì yẹn padà ọ̀nà kan nù ọ̀nà kejì àwọn kan ní. ṣe bí kò wulẹ̀ sẹ́ẹ̀rì kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ kò wulẹ̀ sẹ́ẹ̀rì pé kí ni ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ ẹ má tún já wá dì fún obligation rẹ̀ ó ti kí ó gribi ó ti kí gribi náà nìyẹn kó kí lúrí àti asiri ló kàn àwọn kan tún sọ bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé irú ẹni yẹn tó bá ti kí mọ́gírìbì tán kó kí lúrí àti asui tó gbàgbé ẹ̀ tàbí kó tún tún mọ́gíríbì kí padà ó dáwòrán mélòó ó dáwòrán méjì àwòrán kẹta àwọn ni ọ̀rọ̀ wọn fọkàn balẹ̀ jùlọ tàbí kí n sọ pé eh, àwọn ni ọ̀dà ẹgbẹ́ sọ tí wọ́n sọ náà ká tó mọ ìgbọ́tà gbèsè àwọn èèyàn sọ pé má wulẹ̀ wá mọ́sálásí fóònù magribi kí òfin tí ń bẹ ńlẹ̀ fúnnu jàmáà tí wọ́n ń kí lọ́wọ́ kó má bàa dì ọ́ torí pé òfin tó dè náà ni pé wọ́n ń kí magribi lọ́wọ́ ó lẹ́tọ̀ àti máa kírun mí lẹ́yìn lẹ́yìn ìmáàmù náà tàbí ní ẹ̀yìn jàmáà mọ̀wùlẹ̀ tí wàá mọ́sálásí oní lúrí àti asiri lọ́rùn kọ́kọ́ kí lúrí àti asiri rẹ̀ nílé kọ́ wa wá sí mọ́sálásí èyí tó bá bá nu mọ́gíríbì kọ́ wa kì í. tó ti yé torí pé ẹni tó bá wulẹ̀ ti jẹrun tí ò bá wulẹ̀ ti bá irun jẹ̀máà ọ̀rọ̀ ẹ ti gba kó kírun lé èyí tó yẹ pé tó ti tó ti bá nu jẹ̀máà ó tún wá mọ́sálásí ó tún wá kírun jàmá mi nkankan lọ́dọ̀ àwọn àfáà mi wọ́n fara mọ́ tó o bá ti bánu ìmáàmù padà lé ó ò fẹ́ kírun jàmá ni ẹ̀kí ló tún wá ń dúró ṣe padà lé lọ rẹ̀ kí ọmọ pé èèyàn máa tètè máa dé mọ́sálásí ni so àwọn option tó wà nílẹ̀ fún ẹnìyẹn o bó bá fẹ́ kí inú mọ́sálásí zeda kó kí mọ́ bíbí lẹ́ẹ̀mejì tàbí kó kí lẹ́ẹ̀kan but ọgbọ́dọ̀ kélé tí wọ́n ń kírun ò gbọ́dọ̀ ó sì gbọ́dọ̀ kí astri tàbí lúrì lẹ́yìn onímọ̀gìrìbì kò sí àáfà kankan tó sọ bẹ́ẹ̀ torí pé wọ́n gbà wípé irun tó wulẹ̀ fẹ́ kí n gan bóyá lọ́lọ́run ó fi gbà lọ́wọ́ rẹ̀ ó ti yé so ẹjẹ́ àtẹ̀wájú hadith eighty seven. àbí ok eighty six ni wa ani aisha umil mu'minin radiyallahu anha annaha qalat صلى رسول الله صلى الله عليه وسلم في بيته wàhùwà ṣáàkín fàṣọ́là jálìsá wàṣọ́là wàrọ́ àhúkọ́wùmún kìyàmẹ́. fàṣà lẹ́yìn anijilisu falamansorafa قال إنما جعل الإمام ليتم به فإذا ركع فاركعوا وإذا رفع فارفعوا وإذا صلى جالسا فصلوا جلوسا Hadith 87 At hadith 87 okay at hadith 86 sorry at hadith 86 láti ọ̀dọ̀ Aisha kí aláwọ̀ yọ́nú sí ìyá àwọn onígbàgbọ́ òdodo dájúdájú ó sọ pé sọ́lá rasulullah sallallahu alayhi wa sallam fi baitihi anábì kírun nínú ilé rẹ̀ ó kírun nínú ilé rẹ̀ wọ́n wà ṣáàkìn ó ń complain ìrora ọ̀rẹ́ wàá wà ṣáàkìn ó ń complain pé ara ń ro òun bákanbákan ó ń complain àìlera ọ̀rẹ́ fasọ́là jálìsàn nítorí náà ó kírun ní orí ìjókòó ni wàsọ́là wọ̀rọ̀ àhú kọ́wúmún àwọn èèyàn kan wá kírun lẹ́yìn rẹ̀ kìyàmẹ́n àwọn wá dúró kírun ìmáàmù wà lórí ìjókòó àwọn tó kírun lẹ́yìn ànábì àwọn dúró kírun tí wọ́n ní fa àṣàrà ilé yìí ànábì wá fi ọwọ́ sí báyìí sí wọn a ní jílì sú ọfọwọ́ júwe báyìí pé ẹ jókòó àjọ jókòó kí òun ni. falamma ìsúra nígbà tó wá di pé ó parí ìrun tán kọ́ ọ wá sọ pé innama ju'ila al-imamu liyutamma bi. wọ́n fẹ́ nìkan ṣe ìmáàmù nítorí kí wọ́n lè wò kọ́ ṣe ni. fa idha raka'a faruka'u tó bá rùkú wẹ̀ rùkú wá ìdá rọ́fà fàrfàù tó bá gbóríkù orúkú ẹ̀yin náà ẹ gbóríkù orúkú tẹ̀lé wá ìdá sọ́lá jáàlìsàn tó bá sì kírun níjókòó fàsọ́lù jùlùsàn ẹ̀yin náà ẹ kírun níjókòó. ẹ wu àdìsí yẹn. ok ọ̀dà pé mo sì tọ́ sí ọ̀rọ̀. ẹja sì ẹja kàwájú náà ok mo fún nítòsí ọ̀rọ̀ ìyapa ẹnu wà lọ́dọ̀ àwọn onímọ̀ nípa bóyá dandan ni fún èrò ẹ̀yìn ìmáàmù tí ó jókòó kírun fún wọn pé kí àwọn náà jókòó tàbí nàró kírun lẹ́yìn rẹ̀ ìyapa ẹnu wà lórí ẹ̀ àmọ́ kò lọ́dọ̀ àwọn onímọ̀ pé èyí tí ó lọ́lá jùlọ ni pé kí ìmáàmù tí kò lè nàró kírun yan àdélé ìyàpẹ̀nu wà láàrin àwọn olùmẹ̀sìn lórí ìtọ́sẹ̀lẹ̀ nù àdìsí ànábì sallallahu alayhi wa ó ní ìmáàmù wọn ó sì ní àìlera kò lè nàró kírun orí ìjókòó ló ti kírun àwọn èrò ẹ̀yìn rẹ̀ àwọn náà rò kírun lórí ìrun yẹn ló ti wọn pé kí wọ́n jókòó ó sì jẹ́ kó yé wọn wípé ìmáàmù ò gbọ́dọ̀ jókòó kírun kí èrò ẹ̀yìn náà ṣe kí ni kọ́ wá náà kírun ànábì gúrùpù ẹ̀ mọ́ ọ́kàǹtì ẹ̀ sí ìyapa lórí ìrun àdìsí wá dọ́dọ̀ àwọn àfa àwọn amòfin ẹ̀sìn wọn wá fẹnu kò lé lórí pé ṣé nígbà tí ìmáàmù ọba lè nàró kí gbogbo àwọn èrò ẹ̀yìn náà káwọn náà jókòó kírun gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nù àdìsí ṣé dandan ni àbí kìí ṣe dandan ìyẹn ẹlẹ́gbẹ̀ẹ́ kan tá a padà yanjú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kejì wọn ò wá yapa ẹnu lórí àmọ̀ràn fún imam tí kò lè nàró kírun wípé kó yan ẹnìkan tó lè síwájú kírun fún wọn wọn ò ẹnu lórí ẹ̀ wọ́n ní imam tí kò bá lè nàró kírun ok kó yan ẹlòmíì tí ó lè nàró kírun. now láti pẹ̀pẹ̀ option méjì ti wà nílẹ̀ báyìí option àkọ́kọ́ ó ní ìyàpẹ̀ nínú option kejì kò ní ìyàpẹ̀ ẹnu nínú in most cases a rí ẹni tó tún lè ṣáájú kírun fáwọn jàmáà nínú jàmáà in most cases tí ó bá ga sí pé abà ló ti jẹ́ ìmọ̀mú o tó bá jẹ́ gbòòrò ni àátòrí ẹni tó lè ṣe kíni o tó lè ṣáájú tá a bá ti rí ẹni tó lè ṣáájú the better option ni pé kó o yan ẹnìkan pé ọ̀ya ẹ̀kírun fún jàmáà nígbà tí ìwọ tó jẹ́ ìmọ̀ọ́mù tí o ò lè nàró kírun. kùrú jáàmínà lè khilaf ni wọ́n ń pe irú masala wọn kòrújan minalekilaab láti lè jáde kúrò nínú ìyapẹ́ ẹnu àwọn afa lórí masala ìmáàmù tí ò lè nàró kírun sáwọn èrò ẹ̀yìn ó jókòó kírun ni tàbí wọ́n nàró kírun lẹ́yìn ìmáàmù àwọn ká lọ pẹ̀lú lọ́hìrì àdìsí pẹ̀lú bádìsí ṣe wáyé pé ohun tí wọ́n ṣe yẹn tánàbí si correct wọn lé lórí ó sì ń hold lórí umma ó sì ń hold lórí umma ẹ jẹ́ ká ìtọ́sí ọ̀rọ̀ ìtàn náà àmọ́ kò sí ìyapẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ pé èyí tí ó ni pé kí tí kò lè nàró kírun kó yan àti pé wọ́n gbà pé ní gbogbo ọ̀nà ọmọ ẹ̀yìn ànábì sallallahu kò ní í fi ọ̀nà kankan ga jù lọ ní àti ní èyí sì èyí sì lẹ́yìn rẹ̀ kírun sínú àwọn kan dòǹdò wípé ìṣẹ̀lẹ̀ yìí ó hòdì ṣé kìí ṣe kẹ́yìn obìnrin rojọ́ ń bẹ̀rù àwọn kan dòǹdò wípé ìṣẹ̀lẹ̀ yìí òfin yìí ó lórí every imam and jama'a níbi tí ìmáàmù ò bá ti lè nàró kírun kí gbogbo jàmáà náà kí wọ́n jókòó kí òun lẹ́yìn rẹ̀ àwọn kan wá fojú súnùkùn wò ó pé rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ti ànábì sallallahu alayhi wa sallam wọ́n fojú súnùkùn wò ọ̀rọ̀ rẹ̀ wípé kò wulẹ̀ sí ibì kankan tí ẹ̀sìn ti yọ̀ǹda fún wa tàbí tí ìgbàláyè ti wà fún wa pé kí ọmọlẹ́yìn ànábì kan kó ju ànábì ìjọ rẹ̀ lọ. ní gbogbo ọ̀nà kò sí. Therefore, ọ̀rọ̀ yìí tẹ́tí máa ń bá jókòó kírun kí gbogbo yín náà jókòó kírun ó wá níwà gbogbogbò ni ànábì nìkan lọ̀rọ̀ yẹn ṣe mọ́. ànábì nìkan sallallahu alayhi wa nìkan la máa lò ó fún a ní lò ó fún ẹlòmíì torí pé ìwà àrífín ló jẹ́ fún mọ̀ kánàbí ọwọ́ à ń jókòó kí wò wà náà rò lẹ́yìn rẹ̀ sọ fẹ́ ga jùlọ ni. ànábì ló máa wà níbi gíga ju úmọ̀ rẹ̀ lọ ní gbogbo ọ̀nà. so a gbọ́dọ̀ hóòdì ẹ̀ pẹ̀lú àpọ́nlé tó ga jùlọ àtàáfi sọláàt kódà lórí irun àwọn kan nínú àáfàá sọ wípé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ tó wá níwà gbogbogbò ni àmọ́ tó jẹ́ pé ànábì nìkan sọ ni ọ̀rọ̀ tó bá jókòó kírun ẹ nàró kírun lẹ́yìn rẹ̀ o nìkan lálò yẹn fún. ní ti àwa nǹkan míì là á lò fáwa kí náà sì ni nǹkan míì òun náà ni pé kí ìmọ̀ọ́mù yẹn kó yan ẹlòmíì nígbà táwa ti ní option tá a ti ní option míì option míì yẹn ni wọ́n fẹ́ káwa ó ṣe kí ni o káwo ó lò ìmọ̀ọ́mù tí ò bá lè nàró kírun tó sì jẹ mọ́ pé ó lè wá sí mọ́sálásí tàbí kò lè wá sí mọ́sálásí or whatever kó yan ẹni tó bá lè nàró kírun ni o kọ́ mọ̀ sọ gbogbo jàmọ́ àdé ẹni tí ó jókòó kírun bí rẹ̀ sọ́tiyé àlàyé táwọn afáàsì lórí ẹ̀nu mo sì rí àlàyé yẹn àlàyé tó dáa ni hadith eighty seven عن البراء رضي الله عنه وهو غير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قال أوكي كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده لم يحن أحد منا ظهره حتى يقع النبي صلى الله عليه وسلم ساجدا ثم نقع سجودا بعده láti ọ̀dọ̀ bàrọ́ àdìs 87 bàrọ́ù kìí sì ṣe òkúrọ́ o ọ̀rọ̀ tó fẹ́ sọ kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ o kọ́ọ̀l ó sọ pé kánà rasulullahi sallallahu alayhi wa sallam idha qala sami allahu liman hamida nígbà tí òjìṣẹ́ Allahu bá sọ lórí ìrun pé sami Allahu liman hamida lam yahani ahadun minna zahra ẹnìkankan wọ ò ní tẹ ẹ̀yìn rẹ̀ kò ní tẹ ẹ̀yìn rẹ̀ láti lọ sí ìforíkanlẹ̀ hata yaqa anabi sallallahu alayhi wa sallam sajida títí anabi ó fi wà ní ìforíkanlẹ̀. títí ó máa fi wà lórí kíni ìforíkanlẹ̀ thumma naqa'u sujudan ba'da lẹ́yìn náà àwa náà á ṣẹ̀ṣẹ̀ lọ bá a níforíkanlẹ̀ yóò sọ pé sami Allahu liman hamida láti nàró ok àwọn èrò ẹ̀yìn náà sọ pé Rabbana walakal ham àwa náà nàró àwa ní tẹ ọrùn wa. lẹ́ni tó ń pìrìpíà láti lọ sí sujud lẹ́ni tó ń gbáradì láti lọ sí foríkanlẹ̀ títí a fi rí ànábì kó ṣe kí ni ó foríkanlẹ̀ ṣé bí wọ́n ṣe máa ṣe nu ló fi máa ṣáájú mọ́ọ̀mù rẹ foríkanlẹ̀ sẹ́rí ṣòro wa láàrin ó dàbẹ́ ni pé méjì ni méjì ni ṣòro wa láàrin ìṣòro yẹn lè jẹ́ látọ̀dọ̀ imam ìṣòro sì lè jẹ́ látọ̀dọ̀ jamaa ìṣòro wà látọ̀dọ̀ imam tó bá jẹ́ pé imam yẹn sọ̀gbálẹ̀ ni. torí àwọn imam kan bẹ tó ga sí pé tí bá ti ń sọ pé sẹ́mi àlọ́ òní mọ́ ní àmìdá ó ti bu aṣọ so sẹ́yìn mọ́ tó mọ́ bí bu aṣọ so. bó ṣe rùkú báyìí sami Allahu liman hamda ó ti bu aṣọ so ó ti bò so ó ti bu aṣọ rẹ̀ so báyìí láti rùkú ló ti ń pìrìpíà àti fún ìmọ̀lẹ̀ irú mọ́mù bẹ́ẹ̀ alákòóbá ni wọ́n yé bu aṣọ so mọ́ ọ̀fẹ́ ká máa bu aṣọ so lórí irun ọ̀fẹ́ ká máa róòlù apá aṣọ wa lórí irun irú ìwọ máa ń wọ aṣọ tó kà á aṣọ báyìí tó ṣe báyìí aṣọ ọ̀rẹ́ kankan gbọ́dọ̀ wà ní kíkà báyìí àti ẹ̀wù ni o àti ṣòkòtò ni o wọn fẹ́ ká máa kásọ wa ti wà ní lílọ wọn fẹ́ wọn fẹ́ kó o túlẹ̀ so má wulẹ̀ bu aṣọ sún from ruku to ìnàró. nàró rẹ kọ́wọ́ rẹ o fri nàró rẹ kí ọwọ́ rẹ ṣe kíni o kọ́wọ́ rẹ kó free. wá rí dájú pé ìmáàmù ti wà lórí ìforíkanlẹ̀ ìmáàmù tó bá lẹ̀ tó bá gẹ̀ sọ́gbà lẹ̀ tó bá fi lè wò ó kó forí kanlẹ̀ ó ti gbórí kò ní forí kanlẹ̀ kó o tó lọ bá ń bẹ̀.